ẹ jọ ń torí ọlọ́run ìhun tó ń fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́ ń jẹ́ kó ṣẹlẹ̀ yìí o ẹ jọ ń torí ọlọ́run I beg you in the name of God please our father is here please don't disgrace me here I beg you in the name of God.